lánàá ilé ìjọba àjùmọ́ ó sì yẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lérí ẹ̀ àlùmọ́ọ́mù ṣáàfihàn ọmọ ọlọ́ ó ní lè fún àwọn náàsì láìsàn yóò fi ṣe àná síwá ìṣìyàn nìkéèrè wọn kọ́ ẹ̀. ó ní àwọn èèyàn mí mọ́ pàdé ní àwọn àwùjọ kan kò sí nǹkan tí wọ́n ń ṣe láwùjọ yẹn ju wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ṣe tó gbọ́ pé àwọn kan ṣe báyìí ṣe tó gbọ́ pé àwọn kan sọ báyìí àfà ní àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà tó máa ń bí ìpàdé wọn jọ فأقل من لقاء الناس إلا لأخذ العلم أو إصلاح حاله àfà ní gbìyànjú ìwọ mùsùlùmí tó fẹ́ bá ọlọ́run bàbá dáadáa jẹ́ kó jẹ́ pé ìgbà tó wà máa wà ní àwùjọ tẹ́ máa máa kójọ tẹ́ máa pàdé jẹ́ kó jẹ́ lórí mímọ̀ أخذ العلم jẹ́kójẹ́ pé torí pé o fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀nà o fẹ́ gba ìmọ̀ ẹ̀sìn àwọn ìsìláàhì hàlẹ̀ àbí ẹ fẹ́ ṣàtúnṣe nǹkan kan ilé tó bàjẹ́ ní àwùjọ àdìmọ́kù ṣàfihàn mọ́ ọba ta'ala ó jẹ́ ká gbọ́ yé bíbá yẹn wípé ìmọ̀ kójọ lórí mímọ̀ ìmọ̀ pàdé pé kí ló ń gbọ́ àpàdé kí ló ń gbọ́ àpàdé tó ń jẹ́ ẹ̀sìn ìmọ̀ jẹ́mọ́ òre ni o àwọn àbí ọlọ́run ọba àwọn ọmọ yìí ọlọ́kọ̀ọ́sẹ́ lọ́kọ̀ọ́jà fún wa kó mọ́sẹ̀ lọ́kọ̀ọ́jà lè wà lẹ́rìí o àǹfààní yìí tọ́lọ́n kó fún wa kó jẹ́ kárí lò pẹ́ àti gbogbo bí àwọn ààyè tó tún jọ bí eléyìí táwọn èèyàn ti ń ṣàǹfààní mímẹ́sìn àbí ọlọ́run ọba ṣe wọ̀jẹ́ kí ọlọ́run ọba kó jẹ́ kí ó pọ̀ lórí ilẹ̀ ó sì gbá ní ìjọsìn lọ́wọ́ kó wa wa ó wá jẹ́ kó lápá nínú ètò ìsẹ̀mí ayé wa àti àlámọ̀lé ẹ̀sìn wa lọ́wọ́ àmì tìkà yóò àwọn ọmọ ọmọdé kìtàbù adábìrì mọ́ṣílẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ náà ni àwà ẹ̀ àti ń ọwọ́ parí tíra lọ. báàbù sọ̀rọ̀ àti tó wọ̀ ìlà sí ní ìjẹjọ tẹ́bà gbàgbé àyíká ti máa sọ nípa àwọn náfìlà àtàtọ̀wọ̀ náfìlà àkígbọ̀rẹ́ ajẹ́kóyé wa Allah subhanahu wa ta'ala ó ṣe tàtọ́wò ní ìtọ́jẹ́ pé yóò pé àbùkù àbí àdínkù tó bá ń bẹ lára ọ̀ràn ìrìn wa ó sì ti di mímọ̀ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ndé yẹn fi máa ń di ọ̀rẹ́ Ọlọ́run méjì náà ni àmọ́ yataqarrabu ilayya abdi bishay'in illa bima aftaratu alayhi àlẹ́sọ̀lá àrẹ́sọ̀lá ni Ọlọ́run jẹ́ pé òun pé ẹrú ò ní wà kankan láti súnmọ́ Ọlọ́run ọba ju ìtọ́nà ọba sí lọ́rùn yẹn lé lórí lọ bákan náà tó bá ti sọ̀rọ̀ yẹn tó tún wá náfìlà àpọ̀ ẹ̀ tí ń ṣe náfìlà náfìlà náfìlà àtàwọ̀ ẹ̀gbà àlẹ́bìdá ọlọ́run sọ pé òun ó padà nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tí ò bá yẹ lórí náfìlà àti kíni o àti ọ̀ràn yẹn a jẹ́ pé nínú oríire títà tó wọ̀ tí máa ń bí fún yàn ó dára ní pé í máa ń bí ìfẹ́ ọlọ́run ọba ó máa ń jẹ́ kí ọlọ́run ọba azza wa jal kí ọlọ́run ọba kó nífẹ̀ẹ́ yàn àfi jẹ́pẹ́ àwọn onímọ̀ rahimahullah wọ́n ka nǹkan mẹ́rin tó jẹ́ àǹfààní láàrin níbi náfìlà tàtọ́wọ̀ ẹni tí tàwọn tàtọ́wọ̀ náfìlà alákọ̀ọ́kọ́ أنها تكمل بها al-fara'id wọ́n ní sẹ́rí ọ̀rọ̀ náfìlà yìí gbogbo táwa ti pín tàtọ́ wò wọ́n fi mọ́ ń pé ọ̀ràn ẹ̀yàn wa nígbà tí àbùkù àbábùjẹ jẹ kù ti máa bẹ̀m̀bẹ̀. ẹlẹ́kejì annaha mu'inatun ala ada'il fara'id tàtọ́ wò náfìlà ìmọ̀ kún yàn lọ́wọ́ láti jẹ́ kéèyàn rí ọ̀ràn yìí ṣe. ẹ̀yọ́ rí i pé kéèyàn máa sọ tí kòkòrò pé ẹ̀fẹ́ dé mọ́sálásí lásìkò làṣẹ̀bílì mi báyìí kéèyàn ní ba àyàn náà fílà ẹni pé irú ẹni yẹn yóò bá ọ̀ràn yẹn àbí òní bá torí pé nǹkan ò bá yẹn dèdè mọ́sáàsì kì yẹn náà fílà ìmọ̀ ṣàtìkárù ẹni pé sọ́ọ̀gbà ẹ̀bí wọn ò tí bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹni yẹn lè padà mísì rùn níjàmbá tó náà fílà ọ̀ràn sàkàtọ̀wọ̀ tòmọ̀ iná àmọ̀ iná àlá adá ìfọ̀rọ̀yìn ọlọ́run bá máa ń lò ó láti jẹ́ kí ọ̀rẹ́ yẹn ó rọrùn fún yẹn níbi gbogbo iṣẹ́ ni iṣẹ́ tẹ̀yẹ̀ bá ti ń lójú kòkòrò náfìlà rẹ̀ ọ̀ranyàn rẹ̀ yóò rọrùn fún yẹn ẹlẹ́kẹta annaha tadullu ala rọ́gbàtí fíìmà ìdàgbà kéèmọ ẹ̀yẹ náfìlà àtọwọ́ kéèmọ ṣe iṣẹ́ àṣegbọ́ rẹ̀ wọ́n ní ọlọ́run ó ń tọ́ka sí pé ah, ẹni tó ń yẹ náfìlà yẹ náfìlà ẹ̀ ó ní ìran kan àgbẹ̀ǹde sí oore tó bẹ lọ́dọ̀ ọlọ́run wa ẹ wo àfáwa bilal ìjọba ọ̀dẹ̀lá àdìgbò kí ló fi di ọmọ àlùjẹ́nà bára sọ pé òun gbọ́ ìró kí ni ìró ẹ̀ṣẹ̀ rẹ̀ sọlá àlùsọ̀lá. wọ́n ní pé òun wá ní òun ní nǹkan tó mọ̀ ṣe wí pé òun ọ̀kàn ní sàwọn aláàkókò ṣe kí ni o kò ní so dàlálà ni àtẹ̀dúlù àlá àrọ́gìmọ̀ fi máa ń dàgbà. ó ń tọ́ka sí kéèyàn máa ran kan pé àtàgbàjà ìkóràn kẹ́ ọ̀dọ̀ lọ. ẹlẹ́kẹ̀rin nínú àwọn fọwárì ànàfíìlà nàwà àfíìl àwọn ọmọ ní kẹ́ẹ̀mọ yẹn náà fílà ìmọ̀ ń gbé túṣùpé obìnrin mọ̀kọ̀rọ̀bí ìmọ̀ ń gbé yẹn súnmọ́ àbíjọ àwọn ẹni ẹ̀sà tọ́lọ́wọ́n bá sọ pé àwọn ni wọ́n wà nípò tó ga tí wọ́n súnmọ́ Allah dáadáa ṣẹ́fẹ́ ní Suratul Waqi'ah wa ghayrihi min al-Qur'an Allah sọ pé ó pé àwọn ẹ̀sìn mẹ́ta ó kún wọn sí ashabul yamin واصحاب الشمال والسابقون السابقون اولئك هم المقربون so المقربون muqarrabun yàní àwọn ilé ìwò dárájà àti wọ́n tún ju dárájà àwọn ashabu yemen lọ àwọn èrò apọ̀tù àwọn èrò apọ̀sì àti àwọn tí wọ́n jẹ́ pé ọlọ́run ọba sún ipò wọn ó sùn sípò tó ga àwọn afáà ní pé nínú tí ọlọ́run kò fi sọ̀rọ̀ dé nínú àwọn muqarrabin òun náà ní pẹ̀lú o nàìjíríà torí pé àwọn ashabu yemen àwọn èrò apá ọ̀tún mọ́lẹ̀ farko bayna ashabil yamin wa as-sabiqin as-sabiqin al-muqarrabin tẹwàá dọ́rọ̀ àwọn méjèèjì àwọn ashabil yamin àwọn èrò apá ọ̀tún tẹ̀kọ́sọ́tò wákìá náà nìyà wákìá náà tọ́lọ́ ti pa àwọn yẹn àwọn èrò apá ọ̀tún yẹn yẹtẹ̀sẹ̀rúnà alàlùwàjìbàt ẹ rí wọn iṣẹ́ ọ̀ranyàn wọn wọn ṣe pé pérépéré ṣùgbọ́n àwọn al-muqarrabun tiwọn yaziduna lal wajibat bi bada tatawwu ṣàbùnú sí ẹni tí o bá fẹ́ ba, sí ó ṣe kírun tó báyìí ó kàn bọ́ta nínú àbá yẹn fẹ́ sọ́rọ̀ yẹn ni ṣe àgbẹ̀ òyìnbó ni. ẹ má bínú lọ mo kàn ní ṣe tàbí ìwé náà ṣe ṣe ń wọ náà ni títí ìbáyé náà bìlà ṣe ń wọ náà ni so assembly ẹ̀mí ènìyàn bó tilẹ̀ jẹ́ pé a sọ pé èyí ò yà ṣe pẹ̀lẹ́ sọ wọ́n yí pé ọ̀rọ̀ yẹn tó kí i náà ṣé àmúdájú hundred hundred ó ń bẹ fún ọ lórí ẹ̀ ẹgbẹ́ àbí nǹkan àkọ́kọ́ o to camp mẹ́lù bí ha àpàrọ̀ ọ̀nà. lẹ́fù pé ah, kí ló tó fi ta fi dé máa sojú òkúta tó wò ní pé wọ́n fi máa ń pé ọ̀ràn yẹn wá. àwọn onímọ̀ sọ rahimahumullahu ta'ala wọ́n ní àwọn ashabul yamin wọ́n ní àwọn yaqtasiruna ala fi'lil wajibat wa tarki madha al muharramat wọ́n máa ń fi máa lérí iṣẹ́ ọ̀ranyàn àti ipa ìwọ̀ tì ṣùgbọ́n náfìlà wọn bá ní ṣùgbọ́n àwọn kọ̀rọ̀bọ̀n àwọn ọmọ yẹn náfìlà dáadáa eré jẹ́ àwọn ìtìsíwájú ọlá tó ń bẹ fún kama kí ìrántútà tó wọ̀ èrò jẹ́ pé kọ́lá Abdul Abbas kẹ́bà fàájì sọ ní dárúsù tó lọ pé àtàtọ́wọ̀ Abdul Abbas ibn Taymiyyah rahimahullah ó ní àtàtọ́wọ̀ tukammalu bihi salatul fara'id yawm وكذلك الزكاة بقية الأعمال وأفضل تطوع الجهاد ثم توابعهم من نفقة فيه وغيرها ثم تعلم العلم وتعليمه قال أبو درداء العالم والمتعلم في الأجر السواء وسائر الناس الحمد لله خير فيهم حتى أليس؟ نعم وأن أحمد طلب العلم في أفضل الأعمال لمن صحت نيته أمام أحمد رحمه الله títí tá a fi dùbà pọ̀ débi wípé náà wàhálà kí n ta ti dúró ní jẹjẹrẹ ó ní wàkọ́ọ̀lá tàdákùrù báàdì lẹ́yìnlẹ́ tí àhábù ilẹ̀ ìyá mi èyí àyà kí n máa ká máa ka mímọ̀ ní àwọn àsìkò díẹ̀ lóru mọ́ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ju kí n jí lóru kí mo yẹn náà fi lànà tàdákùrù báàdì lẹ́yìnlẹ́ àhábù ilẹ̀ ìyá mi èyí àyà kí sọ ah, gbogbo òru mi mo fi yan náfìlà kí má wàá ka nǹkan mímọ́ àwọn onímọ̀ sọ wípé mọ́mọ́ ahmed ní òun nífẹ̀ẹ́ kóun ka nǹkan mímọ́ ju kóun jẹ́ kó gbogbo òru òun òun fi yan náfìlà lọ kí ló fà á sọ fún ayé pé torí pé ìmọ̀ ìbáradà tó ìtàdìyà ìgbà mi àṣàlàyé wípé ìjọsìn tó jẹ́ pé ìmọ̀ ń kú lọ́dọ̀ ẹni tó ṣe bọ́ sí ọ̀dọ̀ ẹ̀lòmí sọ́dápọ̀ owó téèyàn mú téèyàn fún ẹnìkan àǹfààní yẹ ẹni ẹ lọ fi jẹun ó fi bọ́yàwó ó fi sẹ́gbèsè ó fi gbọ́ bùkátà ẹ wò bá àǹfààní ẹ sì fún. ìbádà yẹn ìbádà tó kù lọ́dọ̀ ẹni tó ṣe bọ́ sọ́dọ̀ lómìn ìbádà ẹni yìí nìsín ó kàn yẹn náà fìlà òun ló ní ìbádà yẹn abẹ́nìkan bá pín ní náà fìlà yẹn tó ló sọ pé kóun ó jí lóru kàmi ọ̀rọ̀ mímọ̀ kó sì tàdá kó kó yẹ ìmọ̀ wò ó tẹ̀hún lọ́rùn òun nífẹ̀ẹ́ rẹ̀ tí kò sẹ́ pé gbogbo òru òun náà fìlà lọ́fẹ̀ẹ́ wàkọ́ọ́lá yẹ bí èdè ìnáwó ó ní bákan náà dandan ní kọ́mọnìyàn kọ́ wá ìmọ̀ tí ó fi gbọ́ ẹ̀sìn rẹ̀ rí kí láláhó mithlu ayé ṣe wọ́n ní bí kí ni ìmọ̀ tí ó fi gbọ́ ẹ̀sìn yẹn dandan ní ẹ̀mí kì í sáfà ọ̀rọ̀ mi kì í sáfà kọ́ ni ọ̀rọ̀ haidọ̀ ìwẹ̀ haidọ̀ ìwẹ̀ nefas ẹni àwọn ìsáfà ara ò bó o bá mọ́fà o gbúdọ̀ gbọ́ ìròyìn torí ọ̀rọ̀ ọrún ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ zaka àwọn nǹkan tó jẹ́ báwọn èyàn gbọ́dọ̀ ṣe kíni èyàn gbọ́dọ̀ gbọ́ yé kẹsí àwọn ìsá àfa àwọn àfa àṣà lọ́bì rárá o. ó ní dandan kọ́mọ nìyẹn ó gbọ́ mọ́ yòókọ́ wẹ̀m̀bì ìdíná gẹ́gẹ́ bí alẹ́dí ilẹ̀ yẹn sàáhù jáhùn nígbà pé kò sí ẹsikílì fọmọ ènìyàn lérí wípé òun ọ̀mọ́ àwọn ọmọ yẹn ìtura ẹgbẹ́ láàyò ọ̀dọ́rọ̀ bìí jẹ́ àdàlùbá kò sí ẹsikílì lórí àwọn kẹrẹkẹ abú àṣà wùdù ẹ̀ sáfà ah, rárá o irú àlámọ́rí bá láyà sàrúhú jáhàdùhù bọ́tà lè mọ́ sọ pé ogún pípẹ́ wọn ní ẹ̀mẹ́ pè mí sí ní ìsáfà ọkàn mi olùgbé yóò àdìsí àwọn ẹ̀kọ́ mẹ́gẹ́ dé túláàsì ní kéèyàn ó mọ̀ ẹ́ nílẹ̀ sí yìí bó ṣe kó lọ jura rẹ̀ ẹ́ rí pé tẹ́ bá lọ sílẹ̀ lárúbáwá láwọn mọ́ṣáláṣí wọn wọ́n ní halakọ́t sọ́tò fàtíà wọn àgbà kan yóò fẹ̀yìntì ẹ̀mọ̀ wa kọ́ fàtíà lọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ akọ́fàtíà torí pé nǹkan yẹn láyà sáwọn ẹ̀ sáré àlò ọmọ ní ìgbọ́dọ̀ sọ pé wọn mọ̀ wọn ní wọn mọ̀ àtọ́ wọn á mọ̀ sí pé wọn á para àwọn ará o so irú yẹn mẹ́mọ́ amọ̀ dẹ̀dẹ̀ kọ́ mọ̀ tó ń bá dàda rè ká lẹ́yìn ó ní lẹ́yìn àwọn tá a sọ yìí lẹ́yìn jihad lẹ́yìn ìmọ̀ ó ní lẹ́yìn ìgbà náà ó wá ṣẹ̀ṣẹ̀ kan sọ̀rá tẹ̀pẹ́tọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ láti lọ fẹ́ sọ sọ̀rọ̀ àtẹ̀tọ́wò ló fẹ́ sọ wọ́n kọ́ lọ gbé wọn láti pé tọ́mọ́lé náfìlà náfìlà náfìlà jura wọn lọ kẹ́mi ìṣàlàyé fún wa so ó ní jihad ó ní jihad àkọ́kọ́ lẹ́yìn náà ìmọ̀ tó pé ìmọ̀ àti jihad mo fún ilẹ̀ rí àbí fún ilẹ̀ rí ilẹ̀ rí yẹn pé ìmọ̀ àti jihad wọ́n dọ́gba àdúrà wa létí. Naam. Àdúrà wa létí ẹ̀rí pé ìmọ̀ àti jihad dọ́gba. Sallallahu alaihi wa sallam. Sura at-Tawbah. المستعان قال رحمه الله ثم بعد ذلك الصلاة الحديث استقيموا ولن تحصوا استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة àfáà lẹ́yìn jihad àti ìmọ̀ in tó tẹ̀lé ní ìrun so ìmọ̀ ju kí lọ ìrun níbi náfìlà pátẹ́ńpọ̀ ń wá nǹkan tó fojú rẹ ọlọ́run ọba ìmọ̀ ju ìrun lọ níbi náfìlà so yẹ yín jẹba ó wá ní torí hadith bá sọ pé istaqimu ẹyẹ yẹn dúró dédé wọn tó so ṣùgbọ́n ẹ lọ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe nǹkan dúró dédé náà tó ẹ lè ṣe ẹ̀sọ́ ẹ lè sọ pé gbogbo ẹ̀ lè ti wá gbà wa alamu anna khayra amalikum as-salah ẹ wá mọ̀ pé nínú iṣẹ́ olórin tẹ́ lè máa ṣe láti wojú rí ọlọ́run ọba sọ̀lá ti jẹ́ kan bẹ́ẹ̀ o anna khayra amalikum pé iṣẹ́ olóore tó dáa jù nínú iṣẹ́ àfarasẹ yìí sọ̀rà túmọ̀ bá dàdálì lẹ́yìn yìí náà tún kọ́ mọ́yẹ̀ tá a dà náfọ̀ owó mi ìyára ti mọ̀rẹ́ nǹkan mìíràn náà tún bẹ náà tó yẹ pé olóòtú tó rùn ìyìn tó jẹ́ pé àǹfààní rẹ̀ yóò fòfẹ̀ látọ̀dọ̀ ẹni tó ṣe pọ́sọ́dọ̀ ẹlòmíì tẹ́lẹ̀ bí ká lọ bí aláàárẹ̀ wù àwọn kọ̀dọ̀ yìí hájà ti mùsùlùmí tàbí ká lọ ká bá mùsùlùmí bọ́ ká gbọ́ bùkátà rẹ̀ àwọn ìsìláhì bẹ́ẹ̀ ní àbí ká ṣe àtúnṣe láàrin àwọn èèyàn gbogbo kí ní ìnáfíà ni wọn abẹ́ẹ̀kọ́ àṣàṣe ara àwọn èèyàn bá mùsùlùmí gbọ́ bùkátà rẹ̀ àlọ́bí aláàárẹ̀ wò ìbáàdà ni. onílẹ̀kọ́rì yìí sallallahu alaihi wasallam ala ukhbirukum bi khayri a'malikum arábìnrin sẹ́kì sọ fún yín àwọn iṣẹ́ yín tó jẹ́ iṣẹ́ olóore tó ga jùlọ wà bí afdala min darajati ju ipò ààwẹ̀ àti run islahu dhati al-bayn ká máa ṣe àtúnṣe láàrin àwọn èèyàn nígbà tí gbódòrò sọ tó bá ṣẹlẹ̀. fa inna fasada dhati al-bayn hiya al-hali àdéṣọ lásán ní ọ nítorí pé kí àárín àwọn èèyàn ó máa dàrú kí àárín àwọn èèyàn máa bàjẹ́ hiya al-hali òun náà ni afánilórí kí ló afánilórí èèwà ṣerú rẹ ní ọ̀fà o ìyẹn ni pé álíkọ̀ ni ìmọ̀ ń bẹ̀sì jẹ́ tí àwùjọ tí ò bá ti tò tí àwùjọ ò bá ti dá ẹ̀sìn ó bàjẹ́ alàlẹ́ àkọ́lì ẹ sọ̀rọ̀ ẹ̀ alàlẹ́ àkọ́lì ẹ̀ ń dìkẹ̀ tara yín lẹ́mìí ó kéré jù ẹ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ń dìkẹ̀ tara yín lẹ́mìí tẹ́ ẹ̀ bá sọ́ra ẹ mọ̀ ẹ̀rọ kó bàjẹ́ bẹ́ẹ̀ nìkan èsì bá sọ fún kẹ́ ẹ lè bá ní ẹnu ọ̀rọ̀ lérí rẹ̀ ẹni tẹ̀ sí ń ro aburú sí kí ló jẹ́ sí ọmọ ẹ̀yìn ní ẹ̀sìn ọ̀yẹ́ hàlì kọ̀ adébísọ́lám ní ké fàyín ní fasádà dáàtì bẹ́yìn ìyẹn hàlì kí àárín àwọn èèyàn máa dàrú ọ̀rẹ́ méjì alájọṣe méjì ọ̀gá àtọmọṣẹ́ ọkọ àtìyàwó ẹ̀rí pé wọ́n ọkọ àtìyàwó tó túká kíyàwó mọ̀ rò pé bóyá ó sì lóbìnrin rẹ fẹ́ bí mi ẹ̀bùn wọn irú kọ́dà ah gbọ́dọ̀ ṣé mo fẹ́ Ọlọ́run vindicate òun látàyé pé takáyì rẹ̀ ta kẹwàá wọ́n sọ pé ah, àṣòro ló ti ẹ̀jẹ̀ ibi umu làgbájá nǹkan tí mo sọ yìí pé ìbẹ̀bọ̀ yóò yẹ yín o tó àṣẹ pé obìnrin ọkùnrin náà náà ni obìnrin lọ ló lé wọn pé kò tiẹ̀ mọ́dọ̀ kọ̀ọ̀kan mọ́dọ̀ ní ọkọ̀ gbé ọmọ ènìyàn yóò wá sẹ́mi so pé káwọn eré mẹ́pẹ́ kí èso obìnrin dáadáa iṣẹ́ tó rí ìṣẹ́ rí ìyẹn lọ́tún lọ́tún méjì ó ṣe kí ni síbi ọ̀gbà wọn wọ́n yẹ̀ ha. ìmọ̀ ń fa afáàní lórí òní fasádù ìnà fasádà dàtí bẹ́ẹ̀ ìyàmádà yẹ̀ ha nìkan. alábi sọ̀rọ̀ náà sọ pé fàtàkù lọ́hà wà á sí fún dàtí bẹ́ẹ̀ yẹ̀rẹ̀ lẹ́dí nà àmì tàkù lọ. sọ̀rọ̀ rẹ̀ páyọ̀ ọlọ́kọ̀ bá tàkù lọ́ asílẹ̀kù dàtí bẹ́ẹ̀ ẹ máa ṣàtúnṣe ìtọ́ bá ń bẹ ألا أخبركم بخير, بخير عمالكم بأفضل من درجة الصوم والصلاة إصلاح ذات البين فإن فساد ذات البين هي الحالق وصفه الترمذي سجل الشيخ النووي كيف ما موجود الله هو باب ونقع ما سيقول سلامة ربك الشيخ طيب، الرومي الكبير رجوع وفاقات مالي رجوع أني كدفاء رجوع الوقت بفاق الوقت منه لو إنه وقت من لا kò tó so bóòlù ṣe ti gbàgbé ti wákàtí mẹ́rin àkọ́kọ́ kò tó wáyé ṣèwà tó ẹni pé iṣẹ́ tó lágbára ni tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fi ẹ̀san tó ga kú síbẹ̀ ó kọ́ la Ahmad rahimahullah ittiba'ul janaza afdal min as-salah ó ní mẹ́mọ̀ Ahmad ní kéèyàn máa tẹ̀lé òkú lọ tẹ́ ó lóore ju ìrun lọ ṣe mọ̀ pé níta fi ń wọn kàn yìí náà ni ọ̀rọ̀ pé ṣé kọ́sọ̀ ni àbí mutaadia ẹni tó bá ti gẹ́tì dọ́bìtì ẹ ṣé ìbáàdà say ṣé ó mọ lórí ẹni tó ṣe ni àbí àǹfààní ẹ kí ni o ó fòfè rẹ sọ́dọ̀ ẹlòmíì ó dùn àmọ́ yẹta àdá nàfọ óhù yẹta fáwọt bá sọ wá sọ pé ìjọsìn kan ń fò lọtọdọ ẹnìkan bọ sọ́dọ̀ ẹnìkan ẹ èyí tó tún fòfè rẹ sọ́dọ̀ ẹlòmíì yẹn náà ó tún jura wọn lọ afẹ́fún yín lápẹ̀júwe ó ní fàṣọ́lákọ̀ sára àṣìṣe aláàkọ̀rí bí ń pọ̀ tá a jẹ tá a ṣe fún alábàgbé ẹni aráalé ẹni alásùnbẹ́ ẹni tó bùkátà afdal min itqin ó lọ́lá ju ká bọ́kùn lọ́rùn ẹ̀rú lọ ṣe pé owó náà láti bọ́kùn lọ́rùn ẹ̀rú ẹ̀rú tá a mọ̀ ní akànnà bọ́kùn lọ́rùn mọ́dà sọ́dá kọ̀ náà ṣùgbọ́n ẹni tá a ṣe alásùnmọ́ wa alábàgbé wa mọ̀lẹ́bí wa aládùúgbò wa tá a ṣe sọ́dá kọ̀ sóhun tó sì tẹ́ mọ̀tàd tó náà bùkátà sí ẹ̀rí pé sọ́dá kọ̀ tún wà sílà alára gbogbo wa ni sàrà lásì àṣìláṣì jìrọ̀n so but ẹni tó wà fàáyìn òun náà sọ́dá ni but eléyìí ṣe kí ni o ó gbé pẹ́ẹ́lí ju àkọ́kọ́ ẹ̀ ó sọ pé ọ̀gá àdá àdá náà fún ọ̀hún yàtàfà àwọn sọ́dákọ̀ tó ọ̀dà kọ̀rí bí mọ̀tájín afdol min atqin wa huwa afdol min sọ́dákọ̀tín ala bákan náà sọ́dákọ̀ tá a bá ṣe sálásùmọ́ ó dàgbù sọ́láta bá ṣe fún ẹ̀dá àmọ̀rí lọ ilá zamanamajà àyàfi lásìkò tẹ́bí bá pọ̀ ń lù àsìkò tí yẹn bá mú nílùú ṣe àgbẹ̀dẹ̀ sí wàhálà ti dé gbogbo olórí oró ń jẹjẹ káwá fún aláìní kódà àjìnàbí yẹn tá àti ẹ̀mọ̀ àti ẹ̀mọ̀ á fún ní nǹkan ara dáná ni. ètò ìfẹsọ mẹ́rin ni wípé iṣẹ́ ìbára ṣe kí ni o ó máa ń lo orin so ẹ tó wá fẹ́ kó ìfà nǹkan yìí ó mọ̀ wé rẹ̀ ok mo ní nǹkan ẹyọkan mo fẹ́ fún yẹn mo ní ẹbí mo lábàgbé mo lọ́mọṣẹ́ mo ní arókèta ta ni kí n fún ó rí pé ah ìmáfaralé sọ́lákọ̀n ó tún jẹ́ sílà ó tún so ìbí papọ̀ àyàfi tí ará àtàyẹ bá ní hajj tó mẹ́sà tó wà kọ́ sọ àrùgbá ah, ará àtàyẹ eré ìtìlẹ̀ mánéjà rẹ̀ ará àtàyẹ ń tiẹ̀ ó ní bùkátà kan tó lágbára tẹ́ pé gbígbọ́ rẹ̀ ọwọ́ lọ́nà ló wà rò pé so nísìn lápòjú òṣè umu kan ó ní kìnnà òbí mẹ́wàá ó wá fẹ́ẹ́ fi méjì tuntun tọrọ tálẹ́ ọkọ ẹ̀ sí ìyàwó méjì ó sì mọ̀ pé ìyàwó òun àbí ìyáálé òun àbí ń bọ́ wọn sí fẹ́ fún wọn kò ní kìnnà òbí púpọ̀ tálẹ́ ẹkún fún ẹ̀yìn mú ìrẹsì náà sùn àlẹ́bí olóòtú gbẹ̀ládájú ọ̀dọ̀ àgbà yàrá kọrí ìbò mẹ́sàn-án sàrànlára àràkùn lè hà á níta sọ ní pé ká sì sọ́dá pọ̀ fún àkókò súnmọ́ wa náà ó dáa púpọ̀ ẹ̀rì ẹlòmíì ó dá ń ta kò dá ń lé ó dá ń ta sáwọn èèyàn ó dá ń lé ilé ìgbésẹ̀ lójú mùsùlùmí sọ́dọ̀ sàlámù àáfíà fún mahaj afánilẹ́yìn ìgbà náà ó kàn hajj nínú ìtàgbà ogun náà hajj náà fílà bí ẹ̀ ti lọ díẹ̀ yẹ ti tọ̀rọ̀ yẹ ó ní wàhálà ánà sí marfu من خرج في talab العلم فهو في سبيل الله sabilillah yarji'a wa mú ọsẹ mú ẹ̀rí wá nígbà náà bí sọ pé tó bá jáde kúrò nílé tó ń wáyé mọ̀ wọn kọ pé wà lójú ọ̀nà ọlọ́run wa tó fi padà rẹ̀ kọ́dà tí mi dé asan qarib qala sheikh ta'allum al wa ta'limuhu yadkhul fi al-jihad wa innahu naw'un minhu ó tó padà sí tó bẹ̀rẹ̀ ká máa kọ́ ìyàn ní mọ̀ ká kọ́ ìmọ̀ ká tún máa kó àwọn èèyàn ara jihad ni ó kó sínú jihad kódà akẹ́tù kan nínú jihad ó ní ìmájẹ́. wàkọ́ọ̀lá isti'abu ashri dhulhijja bil ibadati laylan wa naharan ó ní bákan náà dhulhijja oṣù kejìlá àwa mùsùlùmí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ kéèyàn fi kéèyàn kúnbẹ̀ fọ́fọ́ pẹ̀lú ìjọsìn lóru lọ́sàn-án afdal min al-jihadi lam yudhhib bihi nafsahu wa malahu ó dáa jihadi tó jẹ́ pé èèyàn lọ dúkìá èèyàn kò bá lọ ẹ̀mí èèyàn kò bá lọ sẹ́gbàgbé àdéhùn Ibn Abbas ìpè mẹ́min àyàm àlàmọ̀lù sọ́ọ̀lì fi hàn hábì ìlàlá min àdé àyàm ìpètè tó àdìsá ìṣàrà síbi ẹ̀ àwọn olàmọ̀ wọn sọ̀rọ̀ pé àwọn kò bọ́ sọ́lọ́rọ̀ àdìs làwọn ń lò ó jẹ́ pé nígbà míì ẹlẹ́mẹ̀mẹ̀ pé ẹfún alẹ́ rí nù àwọn fàdí sọ̀rọ̀ wọn ti rẹ̀ sí ìbọ̀wọ́ lò ọ̀tọ́ sọ inú sí àdìs Ibn Abbas náà sọ yìí kó ìmọ̀ kó fi ìbádà kó kó dòdò hijab kó fi sin lọ́run lọ́sàn-án lóru ó lóore ju jihad tọ lọ́dọ̀ tẹ́ pé ẹ̀mí ìrìn ọ̀fọ́ kí àròsùn bọ̀dá àwọn sábẹ́ ní wọ̀dá jihad fi sabilillah àlẹ́bí pé wà ní jihad àlẹ́bí wọ̀dá jihad fi sabilillah illa rajul kharaja bi malihi wa nafsihi thumma lam yarji ní kọ́lá jihad ọ̀tá àyàfi ẹni tó jáde tó lọ jihad tó lọ àti dúkìá àtẹ̀mí kò sí ni o òmù kankan bọ̀ ok ìtumọ̀ ẹ̀ ní pé ẹni tó lọ jihad tó lọ jihad tó mú dúkìá tẹ̀mí bọ̀ olóore tó ẹni tó iṣẹ́ ilé tẹ́yẹ̀ bá ṣe ní aṣọ́rò ìjà tó yé jẹba taib wa an ahmada laysa yushbihu al-hajja shay'un lit-ta'abi alladhi fihi ahmad ní níbi náfìlà ìtàsọ ìtàtàwò àṣegbọrẹ kò sí nǹkan kan tó jọ hajj níbi ẹ̀ o lè tàbí lẹ́rí fi torí wàhálà ti bẹ níbi iṣẹ́ hajj wọ̀tíríkàlì masha'ir àti àwọn àrísàmì ọlọ́run téèyàn ó dé di àràfà ìmùsẹ́lífà wọ́n fi mashhadun lẹ́yìn ìsàfihàn ìsìláàmì mìfúlóhù ó sì tún ní àwọn ìṣẹ̀lẹ̀ kan àwọn nǹkan tí àkójọ kan tó pé kò sí irú ẹ̀ mọ́ nínú ìsìláàmù kí náà ni o àṣìyàtọ̀ àròfà òun náà ni ọjọ́ ìrọ̀lẹ́ ọjọ́ àràfà àbí àràfà tó wà nù mi so àkójọpọ̀ tó wà tẹ́ tí ó ṣẹlẹ̀ ní hajj tẹ́ ẹ̀ tún lè rírú ẹ̀ ní ìbí mọ̀ mọ́bà mọ̀ sọ yí pé nínú tàtọ́ wo àwọn tó gbà pé hajj ó ṣe kí o tún wà wájú tó ẹ̀ tọ́lọ́ bá kẹ́ nínú wa tó bá ní owó tó bá ti ṣe hajj ọ̀rọ̀ yẹn tán ó tún gbìyànjú kó mọ̀ lọ sí hajj tó wọ̀ oníbàkan náà wà fíhí inhaakul mali wal badan olùsẹ̀lẹ̀ àgìdẹ̀ ń wò àtẹ̀mí àtara ilẹ̀ yóò nà sí síbẹ̀ lábẹ́ ẹ̀kọ́ ìrìn náà wọ́n ṣe wàhálà ọ̀ hajj wọ́n ṣe wàhálà ọ̀nẹ́mì ọ̀nàrà وعن أبي أمة رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم في الأعمال أفضل أي الأعمال أفضل ó ní àbú mọ́mọ́ ní àdìkan bí àrùn sálàm gbogbo ìṣọ́ ọlọ́run iṣẹ́ wo ló lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run àdìbí ní sọ ó mì fa iná hùwùdá mẹ́fìlàdá hù. ẹ mọ ohun tá a bá ń ṣe o orí àdìbí sọ pé mọ́ ẹ gbà àwẹ̀ torí kò sí àfijọ fún àwọn. ẹnì kó sàn lọ jihadi ìmọ̀ hajj ẹ̀nàfíà nítorí sọ fún ọ ni pé àlùbáàbò àṣẹ. so àwọn onímọ̀ ìgbà tó ń bá gbogbo àkọ́ àwọn onítùmọ̀ in tó rọ oníkálukú lọ́rùn bí hasabil hajj masla yóò padà sọ́lá ẹ̀pẹ́ níbàámu sí kí ni lápòjú ní àṣì lásìkò hajj báyìí abẹ́ẹ̀kọ́ kẹ́nìkan ní ẹ̀yìn lọ́fíà ẹ̀yìn sọ́dọ̀ báàsì hajj lè mọ̀ ndóde hajj àbúrò wọ hajj ní hàlù yìí hajj ò sí báyìí so bọ̀ pé lásìkò hajj hajj ọmọ jẹ́ kí ni onímọ̀ jẹ́ áfúlù tàtọ́wù tó wà níta ṣẹ́gẹ́ta ni so tó bá yẹ pé ọ̀rọ̀ jihad náà ni a sọ pé jihad náà ni ó mọ jẹ́ afdol ó ní sìn ṣé jihad wà báyìí ní sìn láyé tiwa jihad ká agbọ́kọ̀ kan ní báyìí báyìí báyìí àjọwà bùlà ibi táwa wà yìí ìdá kí ni àwọn ọmọ ṣe nísìn tààlùmọ̀ wọ́n tààlìmù ní sìn jihad sí ni pé ọmọ kẹ́kọ̀ọ́ mímọ̀ kò sì mọ̀ káwọn yìí àṣejókòó mímọ̀ tá à ń kọ́kọ́ yìí ní sìn jihad tiwa ni ẹnìkan rí lọ kọjá bandó lọ́wọ́ kíkà àwọn muslim àwọn kìnnìkà àbá wọn ò ránṣẹ́ ìyún lásìkò ìkọ́ wà dé so nǹkan tí a bá ń sọ ni afá tó mọ́rọ̀ ààwẹ̀ wá torí pé ààwẹ̀ arábìnrin fa innahu la mithla lahu kò sáfìjọ ìbá dàbí ààwẹ̀ tí ẹ̀ mọ̀tí lè ẹnna sọ̀rọ̀ bá yashmal anwa as-sabr ìjìnlá ààwẹ̀ tẹ́ ẹ rí yẹn gbogbo rẹ sùúrù ni ló pé síbi àwẹ̀ ìran sùúrù mélòó ló wà alákọ̀ọ́kọ́ asọ́bẹ̀rẹ̀ àtọ́ àlá asọ́bẹ̀rẹ̀ àmáṣíyàtìlá alálàkùdár almọ́kùnlélá alàkùdárí almọ́kùnlélá àṣàtúwà àkọlọ́fẹ́ ká ṣe sùúrù lórí ìmọ̀ tẹ̀láṣẹ́ ọlọ́run ká ṣe sùúrù kúrò níbi tọ́lọ̀ pálíkámẹ́ṣe ara sùúrù yìí káṣẹ sùn lórí àwọn kádàrá àwọn àdánwò tó lọ́mọ gbé wá pẹ̀lú kọ́dàrá ara sùn mẹ́tẹ̀ẹ̀ta ní bẹ́ẹ̀ níbi àwẹ̀ adébàlẹ̀ sàlàyé bó ṣe jẹ́ ó yá yóò kọ́ mímọ̀ láwa adébàlẹ̀ sàlàyé bó ṣe jẹ́ pé ìran mẹ́tẹ̀ẹ̀ta sùúrù òun la rí níbi àwẹ̀ ó yá àtọ̀ àti là láti sùn láti dẹ̀ láti ọlọ́run ọba tó wà ń bẹ àlàyé òsì ń bẹ àwọn lọ́nà wo gbòòrò ti wà ń bẹ bẹ́ẹ̀ bá ti dáhùn ẹ̀yìn dáhùn amẹ́ta tí làwọn ọ̀dọ̀ ọlọ́run apá aláṣẹ ká gbà á a sì tẹ̀lé a sì sùúrù torí kò rọrùn ok asọ́bùrà máa sùn yàtọ̀ láà. àwa nínú àmọ́ àwọn akẹ́tọ́rọ̀ ní ṣe bí ما لم يدع قول الزور والعمل به فليس إلى حاجة في أن يدع طعامه وشرابه نعم على أقدارنا المؤلمة طيب هو أي جون ebi yẹ ó ń sọ fún wa pé kádàrà rẹ gbé nǹkan tí ò tẹ́mi rẹ lọ́rùn wà ebi tó ń pọ̀ ògbẹ́ tí ń gbọ́ yẹ kádàrà rẹ gbé nǹkan tí ò wọ̀ tí ò tẹ́ lọ́rùn wà ó ṣe kí ni ogun mara so ààwẹ̀ láàmì ìtàlẹ̀ wàwà ahmed wàgbà irúhù bisadu hasan ọkọ̀rọ̀ ṣe kọ̀dìyàkúnù kúlù wá ìdìn afdala fi hálín lè fi ìdìn nàbí sallallahu alaihi wà kùnà fáìhì عفاني يعني شيخ الإسلام الشيخ هنا شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى قل قد يكون كل واحد أفضل في حاله وليس أنا مبوا برات عصي الجهاد يا إما مبوا تعملوا بعه أني إكوكر للا ني إبوكر لحالك ربنا بيسبي تنا بيشيل سكوين تاو نعم صحابة كلاف وما هو حاجة مصلحة كلاف بكرة تنسي ó ní kékeré sí sọ́dákọ̀ afẹ́ sí sọ́dákọ̀ afẹ́ ẹnìkan nídìí ẹ̀pù afẹ́ fún lówó afẹ́ afẹ́ kọ́ mọ́sálásí ẹnìkan nídìí ẹ̀pù lórí rẹ̀ afẹ́ ṣe bẹ́ẹ̀ ó ní kó mú wá ó ní ẹ̀jẹ̀ kàdísì fún ẹ ṣe àdísì la nídìí lásìkò rẹ̀ owó ìkòkò jáde ájà ká ṣókó tá àbá sí i àfẹ́kọ̀ tó bẹ́ẹ̀ kọ́ àdísì tó jẹ́ pé yóò tún ṣàjà yóò ṣe wá lójú òkúrò ká ṣe kí ni o àdínàwó náà nígbà míì dẹ̀túrè ẹ̀fẹ̀rẹ̀ náà lórí kan ṣe kò sáà nàìjíríà sọ ó lè jẹ́ pé minismiti la ashkos yá ah, irú rẹ̀ yìí ní tó pè rẹ̀ ẹlòmíì yẹnu bẹ́ẹ̀ abẹ́kọ̀ jẹ́ pé ààwẹ̀ òṣè kí ni ààwẹ̀ rẹ̀ lọ́rùn àwọn àṣà pé mọ́ wọ̀rí gbóòrè oòrùn ó ní agbóhùn kan mo máa sùn tẹ́lẹ̀ máa kí n ro máa kàkùrà lọ ẹ̀gbẹ́ ìbára kan nẹ̀ so kí láàfin wọn bẹ̀rẹ̀ sábí hali shams ṣùgbọ́n mi mọ̀ bẹ́ẹ̀ ni lọ́sà ọ̀nà àwọn ní àwẹ̀ àdẹ́bí ní àlékàbí sọ́ọ̀ àyín náà wùlà mẹ́tàlá fẹ́ tó lọ́sà ara o tó gé nísìn so hali ẹni tó fẹ́ ṣiṣẹ́ ìbáàdà náà ìyẹn lẹ́fi máa rí nígbà míì tí kò bẹ̀rẹ̀ sálàmù wípé ayùlẹ̀ àmọ́lẹ̀ àfùdọ̀l tánàbí ò sọ pé ayùlẹ̀ islam khair tó tẹ̀ wọ̀ tọ̀ àrùn islam ló dáa ìdáná mi ni máa kẹ́ mọ́ fáwọn èrò oúnjẹ wọ́n tó bẹ̀rẹ̀ pé ayé islam ayọ̀lá àmàlà àhàbìlá kọ́lá àṣírátàlá wákìtì ha ìdáhùn sí kí ni ó yàtọ̀ ọ̀tọ̀ àwọn onímọ̀ sọ pé nínú nǹkan tí wọ́n ń bí nǹkan yẹn ni pé bóyá hálù ẹni tó ṣe kí ni àṣàìl ẹni tó béèrè béèrè yẹn kan tó bá hálù jẹ tàbí àsìkò tó ń béèrè béèrè so yé ní sè so ló jẹ́ pé ẹni tó fẹ́ ṣe dáwà ó ṣe mọ̀rọ̀ ẹni tó fẹ́ máa ẹni sọ pé

pé tọ̀ gbogbo nọ́fìlà táwa sọ̀kalẹ̀ ìwọ náà wò fúnra rẹ̀ wò pé èwo ló ṣe kí ni èwo ló wà aslah lè kọ́ níbi èwo ló fìtì wọ́jú fàfàánù gbogbo wa síbẹ̀ lọ́tọ̀ rẹ̀ pé ah, ọlọ́run kẹ́mi mo lè gba ààwẹ̀ mú ààwẹ̀ ọmọ ìgbà irú àwẹ̀ àwọn gbàgbà irú àwẹ̀ àdàbí Dawud abẹ́ẹ̀kọ́ ó sì lójọ́ kan ó gbà àwẹ̀ torí pé ọmọ pààrọ̀ ẹ̀sìn kíní o àwẹ̀ rọ̀ ọ̀run. ṣé ẹgbẹ́ àwọn ẹ̀dẹ́ Dáwùdù tá a sọ yìí àbí jìbí Dáwùdù rẹ̀ ìṣòwò yàwó mọ́ wọ́n yóò fi yàwó mọ́. ṣé ẹgbẹ́ Dáwùdù náà afdal ahabu sọlá ilẹ̀ mọ́ sọlá tu Dáwùdù. sọlá tu Dáwùdù. ìlú tọ́lọ́ nífẹ̀ẹ́ sí náà náà nínú náfìlà náà ní náfìlà Dáwùdù pápá ìlú náfìlà òun mú ويقوم ثلثه وينام سدسه ينام نصف الليل يقوم ثلثه وينام سدسه ẹ̀bá ìwò náà tàbí ma ṣe nìyẹn sallallahu alaihi wasallam kí ni máa ṣe Dawud bí ṣe máa ṣe tiẹ̀ nìyẹn yàrá ẹ̀mú ní sàlẹ̀ yóò kọ́ sùn lálẹ́ fún bí dájú owó tó bá tó bá yóò dìde yóò kírun ní ثلث الليل tó bá ti kírun táìpì tó ti láyé dàbí ìtàbẹ̀rẹ̀ náà kọ́lọ́ máa sọ̀kalẹ̀ wá sọ́mà kiri kan yóò kírun tó bá ti kírun tó yóò tó wá ti kírun yóò tó sùn ọ̀bla àgbẹ̀ ìlànà bí sọ̀lá sọ̀lá máa ṣe. torí pé yóò bí nàṣàtì nù fàwọn ètò ààbẹ̀ ni pé èyàn ò ní ìnàṣàtì àbúsà mẹ́rin ààrẹ yóò jí pépé èyàn ò ní okun láti lè ṣe activities of over active yàrá nínú ìsìn ẹ̀kọ́ tí mo pé ẹni tó jí látàgò mọ́sàlá àṣàbí níbi sáà èyí jí látàgò mẹ́rin ọ̀wọ́ mẹ́ta ó wá kí ni títí lẹ̀ fi mọ́ ẹni pé tó tilẹ̀ bá mọ́ ó sì kí fagiri òkú súbẹ̀ ó sì lọ bìsẹ́ ẹni pé yóò business dé lẹ̀ bá síbẹ̀ ní abẹ́kọ̀ but wọ́n ṣe jí tírì yẹn ó kírun gbùgbùgbù ọ̀tọ́ níbi five or before thirty ó kọ̀ọ̀rọ̀ àfẹ̀gbẹ̀lẹ̀ díẹ̀ níbi five or five fifteen ọwọ́ lọ mọ́sìkì lọ sórí mọ̀ẹ́kọ́ lọ kílẹ̀ rò ẹ̀dá ó wà nínú ṣáàt ẹ̀yẹ tíráì ó wà nínú ṣáàt wọ́n wà sún kọjá súnbí o wọ́n sún kọjá súnbí o sọ̀bọ̀ yóò sẹ́ta láàmú ni àbí ó sọ fún ajé àpé ẹjì mi fáì fún fáì ajé alábọ̀ ìṣẹ́jú mẹ́jọ náà ní ọ̀sán àwọn ọ̀sán àwọn ọ̀tá làwọn àfihàn so eléyìí bá mi fà wáyé nípa nípa àbífi pé àbànàbí ìlọ ìdáhùn ó ní àwọn tó dáa jù so nínú ẹ̀dá wáyà mi sọ yí pé sọ láti ẹ̀dá ló dáa jù ẹ̀rọ bá sábà àbí bá dáa pọ̀ dáhùn dáhùn sáwọn àbí sọ àtọ̀ sọ. so náà kọ́ni ká náà yá kúrò mi náà àmàlẹ́ yẹn ní àbí dáhùn náà ni náà ni máa ń jẹ nínú sí ọwọ́ rẹ̀ àbí bá sábà sọ̀rọ̀ dáhùn àbí sọ àtọ̀ sọ̀rọ̀. وأوتي معي أبو موسى العشعري رغبة في مسمار من مزامير هذا داوود إن شاء الله بيجي طلب الآية وأسوأ من غير داوود انظر ما هو أصلح لقلبك فافعله مام أحمد ni gbogbo ìjọsìn la gbé kalẹ̀ yìí wá ṣe kí ni o wo èyí tó bá báwọ̀ mu mọ́yọ̀lẹ́ kí wọ́n náà tiẹ̀ mú bàtà kan pé èdè mi náà fi sin lọ́ọ̀ mi tó jẹ́ kí ni náà fi látàkọ́ wò ọ̀rọ̀jà ahmad fọ̀dílà tàlfíkìrì alàṣọlá àti wàṣọ̀kọ̀ máa wọ́n dòtí ní nígbà míì àwọn tún ṣe tàrùjí àwọn tún pọ́lá fún alfíkìrì alfíkìrì wọn lábẹ́ máa na ìbára tó kúlò ìsìkọ́ kan máa ronú tí ò ní túmọ̀ ìyẹn ni pé àwọn ìjọsìn kan bẹ́tẹ́ pé ìjọsìn ọkàn ni àdàkọ́wò àtàwákò àbí àwọn ìjọsìn ẹgbẹ́ ọkàn la fi ń ṣe gẹ́gẹ́ bí jókòó ń ṣèrònú nípa Allah nípa ìsìn nípa tawakkul nípa al-khawf ìbáàdà náà abẹ́ẹ̀kọ́ kò kírun kò gbórí òkè ó sì jókòó ń ronú yàrá àjọsìn náà. faqad yatawajjahu minhu anna amal al-qalbi afdal min amal al-jawari wọn látara abẹ́ alẹ́ mú yọ wípé iṣẹ́ ìjọsìn ọkàn ó lọ́lá ju iṣẹ́ àfarasí lọ pé yín nísìnyí ìbáàdà ọkàn ó ju عبادة وأن مراد لأصحاب عمل الجوارح وأن مراد وأن مراد لأصحاب عمل الجوارح ó ní nǹkan tá a pàdé lónìí bí báyìí náà ni níbi tó sọ síwájú níbi sọ láti sọ dákọ̀ yẹn pé àwọn iṣẹ́ àfarasẹ̀ ọ̀yọ̀ àyílò harif ó wá dáadé sí wa ahabbul a'mali ila Allah ẹgbẹ́ wa alihubbu fillahi walihubbu fillah alihubbu fillah almahabba irú ìbádà wo ìbádà tún qalbiyya ìfẹ́ ìjọsìn bọ̀ ìjọsìn àfi ẹ̀mí ṣe ṣàdébí wá sọ wípé ahabbul a'mal ilallah ṣẹ́tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jù al-hubbu fillah kéèyàn nífẹ̀ẹ́ yẹn nítorí ọlọ́run wal-bughdu fillah kéèyàn dẹ̀ kó ìrẹ̀ yẹn náà nítorí ọlọ́run wa hadith awthaq ghura al-iman an tuhibba fillah wa tubghidu fillah ó ní nínú hadith ó tún wá ń bẹ̀ wípé nínú akẹ́tù ìmánì tó gbé ìmánì dúró dáadáa ó náà ni àtúnhìgbà fìlà ó máa nífẹ̀ẹ́ torí ọlọ́run ọ̀tún kíkọ́ fìlà ó kí tó fi ètì ẹ̀dá ó ọlọ́run fi ètì kìkì ìmúrédé olùyapọ̀ ọlọ́run ni ara pé èèyàn ní ìmánì ara òkun tó gbé ìmánì dúró ni so ẹ̀dá wáyé pé torí ọlọ́run fi nífẹ̀ẹ́ torí ọlọ́run fi kórìíra pẹ̀lẹ́ pé ìmánì ẹ̀dá ni sọ́yà pé orú ànífẹ̀ẹ́ àkúrà yìí àlùwàlá àgbàmọ́ ìbáàdà àdó ọkàn ni kì í ṣe ìbáàdà àfi ara sí i ó sọ yìí pé fọdílà alfikr alasọlá rọjà ahmed wàjílà tàlfikr alasọlá tí wọ́n sọ̀rọ̀ àkọ́ sóyè. wàá kàrò tàtọ́ wọ̀ ọ́. nǹkan tó báyìí. حاول نوسع شوية كم دقيقة فضينا الآن إن شاء الله الرحمن تطوفون how start to do 45 minutes. Let me Forty-one. Exactly four minutes. قال المصنف رحمه الله وآكد تطوعي ọ wá ṣẹ̀ṣẹ̀ padà wálé apá ìṣẹ̀ padà wálé nígbà gbogbo ìdá kọsọ wọn kọsọ jẹnẹra wọn fẹ́ wá sẹ wọn ọ̀rọ̀ kí ni sọ irun wọn ṣe wá sí ní irun ó ní wà á kádùn àtàtọ wúrí nínú gbogbo tàtọ wù tó jẹ ti irun o èyí tó wá lóòrìn jù ń bẹ alùkùsùfù thumma alwitru thumma sunnatul fajiri thumma sunnatul maghrib thumma baqiyatu ar-rawatib ó ní èyí tó lóore jù nínú náfìlà ta ti rọ ó ní aláǹkọ́ ní al-kusuf ó ní ẹlẹ́ẹ̀kejì ní al-witr ó ní ẹlẹ́ẹ̀kẹta ó ní kíni o suratul fajr ẹlẹ́ẹ̀kẹrin sunnatul maghrib ẹlẹ́ẹ̀karùn-ún gbogbo àwọn rawatib yòókù hádà tartib bó ṣe tó yìí àwọn onímọ̀ míì sọ wípé alákọ̀ọ́kọ́ àlùkùsù rárá bí ẹni pé ẹnu fẹ́ pọ̀ lórí kùsù ó ní nọ́mbà wán á káàdùtà tó wà torí pé kọ́lá bá gbogbo ń bèèrè òjòrí ló fi gbéra nígbà tó ní nǹkan sọ pé wájìbì tó bá ti ṣẹlẹ̀ á padà sáré jẹ́ kùsù fò so kùsù o ó ní nọ́mbà wán bákan náà al istisqa al istisqa ترتيب كذلك وسبب بصوف ثم وسر ثم صلاة الفجر ثم ماذا ثم ماذا بقيات الرواتب أبي سأقول على بصوف ثم الاستسقاء ثم التراويح ثم الوتر أدي أنا ملو ترتيب ملو بنتي كل ترتيب عقاق الصوف الوتر صلاة الفجر صلاة المغرب وكات رواتب ترتيب كيف القصوف الاستسقاء التراويح الوتر ثم بقية الرواتب tàbíwá wọn. ètò dàbí nǹkan yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n kó bí pápá kìlómítà àkọ́kọ́ usuf istisco wotire tarawih lọ́dọ̀ àwọn ti abalabi lọ́dọ̀ àwọn tọ̀hún usuf wotire sọ́tò fàjẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tiẹ̀ ń lọ síbi wajib sọ́tò màkàrà واجب صوت بقرة إن أقوال هذا العلم تولوا له ولذلك كان لا يدع الرسول صلى الله عليه وسلم الوتر وصوت الفجر حتى في السفر àrùn sàlásà tó bá tíráàpù gan tó fi gbogbo náà fìlà lẹ yóò sì kí wútírì àti àkàtàjẹ fàjẹ wàdẹ so ìṣàlá dájú tó náà nìyí ìpè tàtọ́wù náà àràtọ̀ tí ó ti wá bọ́ síbi sọ̀rọ̀ àti tó kẹ̀kẹ̀kẹ̀ so sọ̀rọ̀ àti kò sóòfù kí náà ń pè bẹ́ẹ̀ kí ló máa ń bí bó wọ́n ṣe máa ń kí àṣàlàyé àwọn kọ̀kọ̀kọ̀kọ̀ tó rọ̀ mọ́ àwọn kan tí ó kó kalẹ̀. نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تقلنا إلى أنفسنا طرفة عين اللهم يا حي يا قيوم أصلح لنا عبودية وطنية والعمل اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا. هل نعم وإلا إن شاء الله أقول ثم تسواجني أجو مجو كلام الله عز وجل في موالد سبحانه وتعالى السلام عليكم السلام ابو ما يسارقوا يسر الله اموركم بارك فيكم يقول هو جنبه الله يا بقى بقى ولا يا برادرز حمصاب ما كيلو يعني ما جاءت ايش بيه؟ ما جاءت قالت بان امها خرجت وهي صدقت برعايته